الشيطان الرجيم وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاش لله ما علمنا عليه من قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين ذلك ليعلم أني لم أكن بالغيب وأن الله لا يهدي كيد الخائنين وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته eléyìí ni tẹ̀síwájú nínú ìtumọ̀ sóràtù Yusuf èyí tí ọ̀rọ̀ wa tí ó mọ̀ wáyé lẹ́nì láti àyà 51 bí idnillahi ta'ala àbí láti àyà 52 àti àyà 53 pẹ̀lú àánú ọlọ́run ọba àti sàlàyé ní ìjókòó tó rí kọjá àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní palace níwájú ọba pẹ̀lú ànábì pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ànábì wa Yusuf àìsàràtọ̀ ṣẹlẹ̀mù bí ọba ti pe àwọn obìnrin yìí tí ànábì Yusuf béèrè fún pé bá mi bi wọ́n léèrè sí ń tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná irọ́ tí wọ́n pa yìí ṣérọ́ yẹn ṣé bẹ́ẹ̀ lórí ni àbí èmi ni mò ń parọ́ ọba dẹ̀ ti kó wọn jọ ó sì bi wọ́n léèrè àwọn ìbéèrè wọ̀nyí lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́wọ́ tán fún ọba wípé bẹ́ẹ̀ ni ànábì Yusuf mọ́ o alayhi salatu wassalam wọn kò ṣe ìwà ìbàjẹ́ kankan kódà àwọn gangan làwọn ṣe ìwà ìbàjẹ́ tó fi débi wípé ìyàwó ọba gangan ọfẹnu ara rẹ̀ sọ̀rọ̀ wípé al'ana hasal haqq ana rawattuhu an wa innahu lamina sadiqin قالت امرأة العزيز الآن حصحص الحق وأنا راودته عن نفسه وإنه لمن الصادقين ó dá wa lójú ńgbà tí ìyàwó yìí obìnrin gangan tó ní kéèsì gangan yìí tó jẹ́wọ́ wípé bẹ́ẹ̀ ni o ẹni tẹ́ ẹ fi ìdọ̀tí kàn yìí kìí ṣe tó ní ìdọ̀tí lára o èmi gangan ni òpùrọ́ ṣùgbọ́n ẹni tí a pé ó sì jàǹbá yìí òun gan ni olódodo ènìyàn bákan náà kọ̀ wá mí o èmi ni mò ń wá o kò sì dá mi lóhùn obìnrin yìí fi rinlẹ̀ báyìí lẹ́yìn ilé ìrìn ó dá wa lójú pé ọba ọ̀ránṣẹ́ padà lọ bá ànábì wa Yusuf lẹ́wọ̀n tó sàlám ìránṣẹ́ tí wọ́n rán lọ tí wọ́n rán bọ̀ yìí wọ́n tún dá padà pé lọ sọ fún pé o n tó ní kí n bóun ṣe o mo ti ṣe iṣẹ́ rẹ o ó dẹ̀ ti hàn pé kìí sọ níjàmbá ni ànábíwá Yusuf àríṣọ́lájọ́ ó dá wa lójú pé ẹni tó lọ síbẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ti ṣe rí gangan ni yóò gbé ọba ànábíwá Yusuf àríṣọ́lájọ́ wọ̀sán pé ọba sọ wípé máa kunna ó bí àwọn obìnrin léèrè pé ìdúró wọ́n Yusuf ànáfsì gbogbo bọ́rọ̀ yẹn ṣe rí ni náà ni Yusuf àríṣọ́lájọ́ wọ̀sán nígbà tí ìyàn bá dẹ̀ gbọ́rú ọ̀rọ̀ báyìí inú rẹ̀ ó dùn púpọ̀ Hmm. ẹni tí ó ti wà nínú pé báwo ní ṣe bọ́m̀bẹ̀ tọ́lọ́run wá dé tó wá fẹ́ mọ̀bọ́kù níbi àdánwò tí wọ́n fi kàn àbí irọ́ tí wọ́n pa mọ́ ìyẹn lọ́ba tí aláwọ̀ yusuf fi fọ èsì jáde òun náà ni ìtumọ̀ àyà tẹ̀lé tá a fẹ́ gbọ́ ọlọ́run ọba ń sọ̀rọ̀ nínú sóra náà أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين ذلك ليعلم أني لم وأن الله لا كيد وما أبرئ نفسي وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن النفس الأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم إن ربي غفور رحيم ذلك ليعلم أن لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم This is that he might know that I have not been unfaithful to him in secret and that Allah does not guide the plot of the unfaithful. And I did not declare myself free. Most surely, myself is not to command him to do evil, except such as my Lord has had mercy on me. Surely my Lord is forgiving, merciful. Bẹ́ẹ̀ni, lẹ́yìn ìgbà tí ìránṣẹ́ ọba lọ bá ànábíwa Yusuf lẹ́wọ̀n padà tó wá fún ànábíwa Yusuf ní ààbò ó wa lójú pé èsì tí Yusuf fọ̀ òun náà ni Al-Qur'an gbé wáyé ṣùgbọ́n wọ́n ká àwọn èsì náà kò sábẹ́ gbólóhùn Tori torí pé tí wọ́n bá múrú ìròyìn bá mú abẹ́ tó wà lẹ́wọ̀n wa lójú pé bọ́ bá sì ah, lè fò ààyè ah, mi ti dà mo bọ́ nínú ẹ̀ báyìí gbogbo àwọn nǹkan yìí kọ̀ránì ọ̀wà sọ ṣùgbọ́n ẹnu tó jẹ mọ́ ìṣẹ̀lẹ̀ tá a wà ń bẹ̀ náà lògbà ṣùgbọ́n ó gbé sábẹ́ sọ pé ìtí mo fi ní mi ọ̀ jáde lẹ́wọ̀n níjọ́ kìíní bá wádìí àwọn obìnrin àná tí wọ́n parọ́ mọ́ mi pé mo fẹ́ ṣàgbèrè pẹ̀lú àwọn ẹ̀lọ́ bá mi wádìí záàlì kìí ṣe pé ẹ̀wọ̀n wù mí láti kú sí záàlì kìí ṣe pé bóyá mo fẹ́ kú sẹ́wọ̀n mo kàn ṣiṣẹ́ yìí láti pé kí n lè bá a lè mọ̀ wípé ọwọ́ mi mọ́ káyé náà ó sì lè bá a mọ̀ wípé ọwọ́ mi mọ́ kò sí dọ̀tí níbẹ̀. ليعلم أني لم أكن بالغيب ìdí nìyẹn tá a fi sọ pé àwọn tí wọ́n sọ pé Al-Aziz ti kú láti sọ fún wọn pé báwo ni a sì máa pé wọ́n á kú mẹ́rin anábì Yusuf sọ pé mo dúró lẹ́wọ̀n pé ẹ lọ bá wọn wádìí wá ṣé mo mọ́ àbí mi ò mọ́ lè yá ẹ lọ́mọ kí ọ̀gá mi ó lè bá a mọ̀ pé wípé mi èso níjàmbá eh, mi èso níjàmbá mi ò sànjàmbá kankan fún rí bèlọ̀gáyìí nígbà tí ò sí nílé mi ọ̀dán wò rí

ẹni wà sí jàǹbá nígbà tó ọmọ iye owó báwo wá ní tọ́ bá kàlé lọ́wọ́ pé one two three twenty thousand forty thousand mo kó fún ọ báwo ní oṣù wá sí jàǹbá bí owó tọ́ hmm. wọ́n ní ọ̀rọ̀ tí ànábì Yusuf sọ láàrin wọ́n sọ pé dáálíkà ẹlọgbọ́ o nítọ́fà tí mo fi ní ẹlọ máa bá

ọmọrin láàrin kọ́nà kọ̀ọ̀rọ̀ ní ọmọ síbí kọ́ máa rìn lókùnkùn àbí kọ́ máa tẹ́ ẹsẹ̀ gànà káàkiri àwọn ìsáàbà rìn bí náwà ìlera àwọn tẹ́ǹsà gbèrè ń bẹ̀ hmm. wọ́n ní tí wọ́n fi níbẹ̀rẹ̀ nìyẹn pé gbogbo iṣẹ́ tí wọ́n fi lọ̀ mí ni kí n ń gbangba tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. náà ni wọ́n máa ń ṣe àgbèrè أني لم أخنه بالغيب أني لم أخنه بالغيب أكل بقى ما قيل إمي النبي ọlọ́run mi ò sì jàǹbá pẹ̀lú ẹ̀ lára àyàwó ẹ̀ wọ́n ní bìlẹ̀ gáìbì ń gbà rán a lè pé ìyàwó ní jẹ́ bìlẹ̀ gáìbì lámà fún òbílẹ̀ gáìbì mi ò sì jàǹbá níbi ìyàwó ẹ̀ torí pé ìyàwó gáìbì náà ah, ìyàwó farapamọ́ ni Ah, ìyàwó tí bá ti rìn kiri ìgboro ó ti di ṣàhádà ti ẹnu hmm. ẹni pé kò sí tí wọ́n lè fi lọ hmm. ah, ìyàwó ẹni gidi farapamọ́ sílé ni hmm. ah, lọ́fẹ́ jẹ́ sí pé ẹ̀sìn Islam mọ́ rẹwà púpọ̀ eh, wàhálà tó bẹ̀rẹ̀ mí ti àtìrìn tí ń jáde kiri ayé yìí bó ti jẹ́ kó ti ẹ̀ gbàgbé wípé ẹnìkan ń bẹ lọ́kọ tí ẹ̀ ti ẹ̀ máa ń ṣe tí ẹ̀ máa ń tọ́jú obìnrin tó bá wà nílé ní ó ọkọ rẹ̀ eh, wọ́n ní ìntànà bí Yusuf ń sọ láàrin ẹni wípé lámà fún ní obìnrin wáyé ní ọ̀tọ̀ sí ìyàwó bọ́bá sì wọ́ ó lè sọ pé anábi Yusuf sọ pé mi ò sì jàǹbá fún lẹ́yìn ìgbà tí ò sí nígbà tí ò sí ń bẹ̀ mi ò sì jàǹbá ńgbà tí ò rí mi mi ò sì jàǹbá ńgbà tí ò sí ń lé anábi Yusuf wá ń sọ fún jìṣẹ́ ọba yí wà á ń nà lọ́ọ̀hálà yahdi kaidal kha'inin wà á ń إن الله لا يهدي كيد الخائنين ọmọ يا مين tó bá ń fún yàn ní information lọ́wọ́ tó ń report pé ah tó ọmọ pé mi ò sí bẹ́ẹ̀ mi ò sí jàǹbá dákun o tó ń fi wáàsí sí fún o tó ń ṣe wáàsí lẹ́yìn ẹ̀ fún wọ́n ní èyí tí anábì Yusuf ṣe láàrin lẹ́yìn ìgbà tó ń fọ́ra wọn mọ́tán pé sọ́mọ̀ pé kó lè bá mọ̀ pé mi ò sí jàǹbá fún lẹ́yìn ṣùgbọ́n mo fẹ́ ṣe wáàsí fún ọ̀tọ̀ wa náà tó bá dílé náà fún alábọ̀ náà kó tún jẹ́ wà sí wà ná lọ àlà bí kẹ́yìn ìdánakọ́ inú wà ná lọ àlà yá bí kẹ́yìn ìdánakọ́ inú tẹ́mbà bí ọ léèrè pé sọ pé ẹni tó bá ṣìjàmbá kò ní débi tí ń lọ. wà á ná lọ bí kẹ́yìn ìdánakọ́ inú ẹni tí ń sin jàǹbá tó bá kù díẹ̀ kó débi tí ń lọ òní débẹ̀ hmm, èmi kí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀. wà á ní àwọn ọ̀rẹ́ láyà ìyàwó tó sì jàǹbá fọ́kọ rẹ̀ ò lè gúnlẹ̀ ayọ̀ hmm. ah, ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ máa ṣẹ́ tó sì jàǹbá fọ́gá rẹ̀ ò lè débùtì ayọ̀ hmm. bẹ́ẹ̀ náà lọ máa kẹ́kọ̀ọ́ tó gbé ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀ lọ́mọ pé ara ẹ̀ lọ ń gbé lẹ́sẹ̀ hmm. eh, ò lè débi tó lọ anna Allah la yahdi kaida al èyí tá a sọ mẹ́rin ni pé anábì Yusuf tún fi mẹ́sẹ̀jì ránṣẹ́ wípé ìwọ náà mọ́ ń bọ́ sọ̀rọ̀ wọ́n ti ń rán náà sọmọ púpọ̀ náà ń ṣe lábẹ́ ọba náà ni má jàmbá ń bẹ̀ ó tó o bá ti lè ṣe jàmbá ò lè kò lè dáa fọ́n bẹ̀ hmm. gbogbo ẹni tí ń gbọ́ mi náà ibi tó rí ọ wà tó o bá ti ń ṣe jàmbá máa ń tó ń síbọ̀ ń tajà tó ń ṣe jàmbá ń bẹ̀ kò lè dáa fọ́n bẹ̀ hmm. bó o wà lẹ́nu sí ìjọba tó ń da gbogbo ẹ̀rú mọ́ra wọn ò lè gúnlẹ̀ ayọ̀ hmm. irú yín lẹ̀ yìí tẹ́ bá fẹ́ rìtáyà ní owó yín máa há ẹ wá ní gbogbo àwọn tí wọ́n ti tẹ́lẹ̀ tó wọ́n yẹn ha kì í sí gbogbo ẹ̀ náà ní ìjọba fẹ́ kọ́ ha iṣẹ́ tí náà dá pẹ̀lú ìjọba ọwọ́ rẹ̀ ò dá pẹ̀lú gọ́fúmẹ̀ntì ó sì jàǹbá owó sẹ́tọ̀ gbà tó ò sí lọ gbà bó ló ti wá fẹ́ rìtáyà tó wà lóhùn gbà ẹ̀rọ pé ọlọ́run ọyọ kù lára rẹ̀ anábì Yusuf ṣe wá àti fún gbogbo ẹni tí bá ń bẹ lábẹ́ àwọn èèyàn pé ẹ má sì jàǹbá o torí lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni tó bá wà lábẹ́ ẹni tó jù lọ yóò máa wọ ẹni tó jù lọ yí pé ń jò lòun náà tó wàá dàbí rẹ̀ yóò náà lọ́wọ́ yóò náà lo wàyó fún náà kóun náà dọ́gbọ́n sí i kóun náà kó sí jàǹbá fún kóun náà lè bá rí kó lè bá dèyàn ńlá lọ́mọ kó lè dèyàn ńlá ọlọ́run ní wa anna Allaha la yahdi kaydal wọ́n ní láàrin ni ànábì Yusuf tó ń ṣe wáàtí ń bẹ̀ alayhi salatu wassalam fún ìyàwó ọba náà wípé sọ́ọ̀mọ̀ pé gbogbo gbogbo tó plan ni pé kí n kú sí ẹ̀wọ̀n ó sì ṣe jàǹbá ni ẹ̀sọ́ ọwọ́ àbọ̀ àbí ọ̀bọ̀ yìí sí ọ̀hánà lọ́hàlá bí kẹ́yìdà kọ́ yìí ni. wàhánà lọ́hàlá yá sí kẹ́yìdà kọ́ yìí ni. wọ́n ní wọ́n tún wá ń sọ láàrin náà wípé àwọn èso ní jàǹbá tó mm-hmm. ẹ̀sẹ̀ mọ̀ fún wọn sọ pé èmi àwọn sọ ń bẹ̀rẹ̀ pé lámọ́ àkọ́ni òbèlè wáyé bí èmi ò sì jàǹbá fún ní kọ̀rọ̀ Eh, wa anna allaha la yahdi kayda al-kha'inina ya Ọlọ́hun ní fi ẹni tó bá jù ní jàǹbá kò ní fi mọ̀nà láí láí àwọn ni tún sọ nbe náà pé Ànábì Yusuf sọ pé èmi te wo yi o mi ti kíni o mi so ní jàǹbá eh, wa anna allaha la yahdi kayda al-kha'inina eh, Ànábì Yusuf o da kan be ni ma sọ̀rọ̀ n tó ṣẹlẹ̀ tán wọ́n tún wá fora wọn mọ́ wọ́n fọ́ra wọn mọ́ fún ọba wípé torí pé ẹni tó ń náà ní ààbọ̀ padà ló fi jẹ́ sí pé ẹni lẹ́yìn ọ̀rọ̀ yìí padà ọlágbára padà ọba wá làmálẹ̀ pé ẹ lọ́ba ń gbé wà lẹ́wọ̀n ń lọ wá kọ́ wá di ọwọ́ ọ̀tún mm. ló fi pé ọmọ mi máa ṣe tí kìíní kan bá rọ́bà fẹ́ ṣẹlẹ̀ tó rí pé yóò mú dọ̀tí dání ṣe sùúrù ètì ẹ̀ ń bọ̀ wá tí ó nìyí nù pípé ìta alákọ̀ọ́kọ́ ni <clears throat> ó nìyí náà o ṣùgbọ́n pípé tí ọba ó pe ànábì Yusuf padà ní ìsìn bembe yìí ní bẹ́ńbẹ́ hmm. ọba kí ni ọba yìí náà ní bẹ́ńbẹ́ ànábì Yusuf alayhi salatu wa salam lẹ́yìn ìgbà tí wọ́n sọ eléyìí tán wọ́n wá fẹ́ ṣàlàyé pé mi ò fọ́ra mi mọ́ mi ò fọ́ra mi mọ́ o hmm torí pé gbogbo ọ̀rọ̀ tán sọ ìpé dhalika liya'lama anni lam akhunhu bil ghaibi wa anna Allaha la yahdi kayda kha'in ẹn bá ń gbọ́ ma wípé àti wọn náà wá ní bẹ́ẹ̀ sì ni ànábì Yusuf náà kọ ọlọ́wọ́n ọba ló ti kí ni lọ́la wọn ẹnì kan máa kọjá náà fìtínà obìnrin kọ́ wá sọ pé agbára àwọn ni ọgbọ́n òní wọ́ bóòlù ti fẹ́ rú láàrin àwọn obìnrin kì wá tó ń so obìnrin ẹyọkan kì tó ń so obìnrin tálíkà kì tó obìnrin tó burẹ́wà máa wo obìnrin tó rẹwà ni obìnrin tó lówó ni kò tún wá jẹ́ yọkan ọwá ń tú láàṣì ó tún wá ń dẹ́rù bá òkú tọ̀ọ̀bá sí kínní nítorí ẹni ọwá ṣe kì í ṣe nǹkan tó jẹ́ sí pé ìnira ní fún ìgbádùn ní fún lásìkò ni ọwá sọ pé ìwọ ọlọ́gbàrà rẹ lẹ́mẹ̀kọ́kọ́ ọlọ́run ni látàrí báyìí anábì Yusuf wá bọ́pà tẹ̀sẹ̀ pé agbára mi kọ́ ọlọ́run o Eh, wọn náà tọ́lọ́n bá ní kó o ṣe nǹkan kan tó jẹ́ ayọ̀ fún ọ padà yà tẹríba fọlọ́n pé ah ọlọ́run kábíyèsí rẹ o mm-hmm. eh, mo gbà fún rẹ ọlọ́run o eh, mo gbà o agbára mi kọ́ o mm-hmm. bẹ́ẹ̀ náà ni ànábì Yusuf fọ́ra ẹ̀ mọ́ àríṣàlá tó sọ́lá níwájú ọlọ́run wípé ní ọ̀tọ̀ bẹ́ẹ̀ o ìwọ náà ni o mm-hmm. ó ní wàmá ubarri o nafsi wàmá ubarri o anábì sọ́fọ̀ ní mi ò fọ́ra mi mọ́ fún ọ̀yọ́ ọlọ́run ọba mi ò tó bẹ́ẹ̀ mi ò sọ pé mo dá mi ò sọ pé mo máa ń ṣe mi ò sọ pé mo lágbára mi ò sọ pé mi ni mo perfect wọ ọlọ́run ọba. wà máa mú bàrí wúlà sí. ẹ àmọ́ mọ̀ wọn ara mi mi ò jẹ́ nǹkan kan níwájú rẹ ọlọ́run ọba ìwọ náà ni ìwọ náà ni ìwọ náà lọ ràn mí lọ́wọ́ tí yẹn bá sọ pé mi ò jẹ́ nǹkan kan ìtumọ̀ náà ni pé ìwọ ọlọ́run ló jẹ́ nǹkan hmm. tí ẹ̀ bá sọ pé mi ò lágbára ìtumọ̀ náà ni pé ìwọ ọlọ́run ló ní kíni ló lágbára tí ẹ̀ bá sọ yí pé àà mi ọ̀gbọ́n o ìwọ ọlọ́run ọba ìwọ ọba tó ní ọgbọ́n lọ́dọ̀ rẹ̀ wà má ubarri'u nafsi. wà má ubarri'u nafsi. inna an-nafsa la'ammaratun bis-su'. arábí sọ́fù sọ́kù wà má ubarri'u nafsi mi ọ̀fọ́ra mi máa ní ọ̀fọ́ nafsi ẹ̀mí ni àwọn èèyàn máa túmọ̀ ẹ̀mí èèyàn máa ń fẹ̀mí mọ́ èèyàn sì máa ń sọ pé mi ò lè fọ ẹ̀mí mọ́ ṣùgbọ́n sí ẹ̀mí nìkan ni àwọn ìjísọ́fọ́ bẹ́ẹ̀ ní ẹ̀mí nìkan kọ́ ní ọ̀fọ́ra àmì mọ́lòwì wà máa ó bá rẹ̀ ò nafsi wà máa ó bá rẹ̀ ò nafsi ní ọ̀fọ́ra àmì mọ́ fún rẹ̀ ọlọ́run ọba ìwọlọba tó fọ́ mímọ́ ìtumẹ̀ náà ni tí ẹ bá ń sọ pé mi ò mọ̀ ìrẹ́ láì sí sọ fún ayé pé sọ́ọ̀n sàdúrà bí kọ́lọ̀ wọn fọ̀ ọmọ ni ó ti yé wa hmm. ìbèrè ọlọ́run mi ò mọ́ o àwọn ìtumọ̀ ẹ̀ náà ni pé wọ́n ọlọ́run ti kí ni fọ̀ mi mọ́ hmm. bíbà sọ pé wọ́n ọlọ́run ọba mi ò ní o ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ọlọ́run fún mi hmm. ànábì Yusuf ní mi ò mọ́ ṣùgbọ́n wọ́n ọlọ́run kó ṣe kí ni kọ́ fọ̀ mi mọ́ kì wá sí ẹ̀mí ló túmọ̀ nafsi sí mẹ́rin ó túmọ̀ sí pé àwọn gangan ìyẹn ànábì wa Yusuf ìwọ náà máa lọ àyà yìí tó bá ti dáhùn àyè tó jẹ́ sí pé ọlọ́run pọ́n ọlé tó sì mọ̀ pé ò tó bẹ́ẹ̀ Eh, tó wọ́n tó ju pájú tẹ̀lẹ̀ fọ́lọ́n pé ọlọ́run nìkan ló ní gbogbo àmá ó bá rèé wọ náà sí ní ọjẹ́ nǹkan kan rẹ̀ ọlọ́run ọba ìwọ náà lọ ń jẹ́ kí máa jẹ́ bẹ́ẹ̀ torí pé èmi gangan tó ń wò àtẹ̀mí mi iná náfsàlà á máa rọ̀tún bí so Ìlànà ìnáfsàdà àmì àrọ̀tún bí sùúrù torí pé èmi ànábì Yusuf alayhi salatu wassalam mọ́ mọ́ tí wọ́n ń pè ní ẹ̀mí hmm. eh, nafsa ẹlẹ́ẹ̀kejì kìí ṣe nafsi hmm. eh, torí nafsi nafsi ìwọ́lọ́hún fọ̀mọ́ hmm. ṣùgbọ́n ẹ̀mí tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ kìí ṣe ẹ̀mí tèmi general kíni ẹ̀mí eh, kí ni àdámọ́ gbogbo ẹ̀mí gangan látòkè délẹ̀ tí kìí bá ṣẹ̀mí àwọn ànábì ọlọ́run àtẹ̀mí àwọn ẹni ọlọ́run tọ́lọ́ ń bá fọ̀mọ́ ṣùgbọ́n kí ni ìpìlẹ̀ gbogbo ẹ̀mí gangan tọ́lọ́ ń dá yìí náà ni a fẹ́ túmọ̀ fún iná nínú tí wọ́n bá ní ẹ̀mí tí ń bẹ ní wọ́n bá ní ẹfún ní pàṣẹ́ntéèjì tí ṣe ẹ̀mí èṣù ó lé 50 mm-hmm. mm, ó lé 50 ẹ̀yìn pé pàṣẹ́ntéèjì tí rẹ́ pé ẹ̀mí yẹn yí máa ń pani láṣẹ èṣù ni yí máa ń pani láṣẹ ẹni tí ọ̀daràn àwọn ní á pọ̀ jù mm. torí pé iná nafsa nafsa ẹlẹ́ẹ̀kejì lè jíǹsì pé gbogbo ẹ̀mí pátápátá ṣùgbọ́n àmàrà rẹ̀ pípàṣẹ tí máa pàṣẹ aburú fún yàn ojúra wọn lọ eléyìí bóyá ẹ̀ẹ̀kan náà ni ọ̀pọ̀ láṣẹ aburú lójúmọ́ ẹ̀mí ń ọ́sámọ̀ pé ẹ̀mí gbọ́dọ̀ pawọ́ láṣẹ pé kò sí ní tí ọ̀dà eléyìí ẹ̀mí tí ẹ̀ wákàtí wákàtí ni máa ń dictate fún síbáì síbáì síbáì sílọ́mọ yìí pé gbogbo ìgbàkígbà tí ẹ̀mí bá ti ń rí ní ọ̀dà yóò mọ̀ fàmọ́ torí gbọ́n sọ pé láàmàrọ̀ tó ń bí so ààyà ìfẹ́ yẹ́ wáyé pé tábá ní kí ní kọ̀ntú ààrẹ ènìyàn hmm. ẹ̀mí ni o ẹ̀mí ni o ẹ̀mí ní kọ̀ntú bàbá ní agbọ́wọ́ báyìí ká tó gbọ́wọ́ yìí àti kọ́kọ́ fẹ̀mí gbé iná hmm. làwọn tí wọ́n bá ní stroke làwọn tí ó jẹ́ físíò máa sọ fún wa pé ọwọ́ rẹ tó lè gbé yìí máa ṣe kí ni máa fẹ̀mí gbé àwọn hmm. pé gbé àwọn pé kò ṣeé gbé gbé kò sí gbé máa ra máa fẹ̀mí gbé yóò wà máa fẹ̀mí gbé gbígbé tí ń fẹ̀mí gbé ohun nígbà tó bá pẹ́ ọwọ́ òun ṣe kí ni yóò gbé padà. Hmm. ẹni tó jẹ́ amalé náà ni wá àṣìtánà bí Yusuf ń ṣe kí fi ránṣẹ́ sí wọ́n fi ránṣẹ́ sí ọba ń gbòòrò hmm. máa gbọ́ mi olùgbọ́ mi alápọ̀nlé nígbà tí ń sọ pé ìnà nafsa ẹ̀mí gbogbo ẹ̀mí lápapọ̀ láàmárọ̀ tó ń bè sù yín máa ń pàṣẹ aburú fún yẹn lọ́mọ pé ó tún fi ń fọ àwọn obìnrin yẹn mọ́ hmm. àwọn obìnrin tí wọ́n fẹ́ bóyá ọba ó sọ pé ẹlẹ́wọ̀n yóò hmm. bí ìgbà tánà bí Yusufu tó ń bá wọn bẹ́ẹ̀gì pé ah ẹ̀mí kò rí sí hmm. ẹ̀mí gangan ní pé àyàn láti ẹ̀ pé kí èèyàn ṣàbùrú ìwọ ọba bá ń ṣe kí ni bá ń ṣàmójúkúrò fún ẹ̀yìn bákan náà tó ń sọ fún ọkọ ìyàwó yìí pé àmọ́ ah, discipline o hmm. kìí sò ná o bọ́lọ̀ ń ti dá gbogbo ẹ̀mí nìyẹn hmm. inna nafsa. inna nafsa la ammaratun bisu kí ni tó máa súù súù lárúbáwá ni ṣùgbọ́n èmi a máa pè ní pé súù ẹ wá ní súù ní tí ọ̀dá náà là máa fi súù lé hmm. lọ́dọ̀ wá ń bíbà ìtọ́bá rẹ̀ di àdáwọn ẹnìkan kan yẹn tí wọ́n bá ń jẹyàn ọ̀ṣù ẹ̀hàn pé alé náà ni ẹ̀yìn tí ọ̀dá náà là <laughs> máa lé wọ́n ní ẹ̀mí tẹ̀ ń wo nì kò sí nǹkan kan tí sábà máa pààyàn láti ẹjọ́ aburú lọ even aburú rẹ̀ tó máa wọ bí dáadáa ń gbà mí wọ́n fẹ́ ṣe dáadáa ní ìsìn pẹ́ẹ̀nì yìí mo ní ah, tábà ti parí kíláàsì ń sìn màá fún ọ àfa kọ wá gbà lọ́wọ́ mi ah, tí mo bá ilé dúró díẹ̀ tí mo bá ilé gbàgbé tí mo fi jáde tí wọn náà béèrè tó bá di pé mo bá lọ sójú ọ̀nà máa ní ah ah, ah ah bẹ́ẹ̀ ni fine púpọ̀ tí hmm. yóò wà jáde kú lọ́wọ́ mi bá ní náà tí nì á níbo ní ti wá rí ìmí hmm. eh, inna Nafsala amma aratun bisu eh, sáìdì ń bẹ́yìn ni ó ti fẹ́ máa pamí láti aburú mo fẹ́ ṣàánú mo fẹ́ ṣe gift fún yàn dáadáa ní ká bóyàn ní nǹkan ṣùgbọ́n èmi fẹ́ máa pamí láti ẹgbẹ́ má fún mọ́ o má fún mọ́ o má fún mọ́ ìtumẹ̀ nìyẹn إن النفس لأمارة nínú àyà yìí àyà kan náà tààrí náà tó sọ̀rọ̀ ẹ̀mí ní tó jẹ́ sí pé ó sọmọ ara ìsì ẹ̀ ìwọ ọmọ ìyá mi tó bá ń gbọ́ mi rí pé stọ́dì ẹ̀mí ẹ̀mí rẹ lọ́mọ pé ẹ̀mí rẹ kò ní fẹ́ pa ọ́ láṣẹ rere ọmọ iléèwé tí ẹ̀gzáàmù bá dé ẹ̀mí rẹ ọmọ sọ pé sùn sí àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà ló bísínẹ́sì tí ọba di pé ó yẹ kó dé ṣọ́ọ̀pù láago méje àbí kó dé kọ́mpìnì rẹ̀ láago méje yóò sọ fún ọ pé kí ni wàhálà èèyàn pẹ́ kí ló dé tó fi ń léètì lẹ́nu iṣẹ́ rẹ̀ jojúmọ́ lẹ́nu mi máa ń léètì iná nafsala amma rọ́tún bí sú ẹ̀mí ọ̀fẹ́ ẹ̀mí ọba pè òun nísìn ẹ̀mí ọmọ sọ fún ọ pé jẹun sí kọ́ mọ́ hmm. ẹ̀sọ́mọ̀ pé ń pọ́ láti aburú náà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ bó ṣe lọ́nu ni ìyàwó àtọkọ ọmọ aráburú mẹ́ hmm. ọkọ ọmọ suspect ìyàwó ìyàwó náà máa wọ ọkọ rẹ̀ pé ah, àti pọ̀ iná a rọ́tún bí so àyà yìí tó àṣì rí ẹ̀mí fún wa èyí tó jẹ́ sí pé tí a bá ọ̀dá sáǹdì ẹ̀mí pẹ̀lú ọlọ́run ní problem hmm. torí pé bẹ́ẹ̀ nìkan bá sa ọ kò ní bà àyìn tó láti apologize ó ti tó yànú kìí sóun náà hmm. ẹ̀mí yìí tó lọ ń dá fún wa yìí làámà ọ̀rọ̀ tó ń bè sùn. Inna nafsa la'amara tó bè sùn alukurani in bisu i ó ṣe su n tí ó ní alif ni lam wọ́n ní <laughs> ìpìlẹ̀ rẹ̀ ní pé àwọn aburú kàbìtì kàbìtì ni máa fà bí ọba ti wá súnmọ́ lọ́n tó bẹ́ẹ̀ aburú rẹ̀ máa reduce ṣùgbọ́n pé ẹ̀mí rẹ̀ ò ní pọ̀ láti aburú kò ṣeé mm-hmm. ẹ̀mí tiẹ̀ gangan yóò máa pàwọ́ gangan láti aburú sí ara rẹ̀ yóò tún wá máa láti aburú sí Ah, bọ́lọ̀ ń sisi nù ni o iná nàfẹ́ àmàrọ̀tún. ala yusuf wa sàlàyé pé ní parí pé ìlàmà rọ̀hìmà rọ̀bí wọ́n ní túnmà rẹ̀ ní pé àyàfi láwọn àkókò kọ̀ọ̀kan ọlọ́run ọba tó bá sọ̀kalẹ̀ fún níyàn nígbàtí ẹ̀mí bá ń pààyàn kèèyàn tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún níyàn ọwà máa borí àti aburú tí ń pààyàn yóò àwọn sọ pé káàyè ní ọ̀dá olóhùn ìjọ́kíjọ́ tí ẹ̀mí rẹ bá kọ́ láti aburú tó bá saburú mọ̀ pé ìlànà rahima rọ̀bì àánú ọlọ́run ló lé ọba wù lọ́fà tó fúrí báyìí ló fi jẹ́ gbogbo ìgbà gbogbo ìgbà ká máa béèrè má sí ọlọ́run ọba subhanahu wa ta'ala máa jẹ́ gbọ́mi olùgbọ́mi alápọ̀nlé ìjọ́kíjọ́ tí ẹ̀mí rẹ bá láti aburú Allahumma ẹ̀yìn bá láti ما illa ربي. rahima rabbi. Illa ma rahima rabbi. Tọ́bá ní Allahumma rahamni tọ́bá ti lè wí báyìí pẹ̀lú ògùn ọlọ́run ó borí ẹ̀mí burúkú. Ẹ̀bùgbù wà kí wà tẹ́mẹ̀lẹ́ bá ti kọ́ láti nǹkan tí ọ̀dà máa sọ pé Allahumma اللهم Allahumma rahamni. Tọ́bá ti wí ó rí pé aburú ò ní lè ṣe dáadáa ló ti kí ni yóò lè ṣe illa ma rahima rabbi. Illa ma rahima rabbi. Ẹ lọ́mọ̀ pẹ́ tí ń sọ̀rọ̀ yìí náà ẹni pass through bẹ́ẹ̀mì ṣe pààyàn láṣà àbúrò torí bí anábì Yusuf ó rìn pẹ̀lú àwọn obìnrin tí wọ́n fìtínà rẹ̀ ṣùgbọ́n báwo lòun ṣe bọ́ ó rí pé rahmatullahi ló léun kíni ló léun bá ló ló jẹ́ sí jáàsìrì anábì Yusuf wá parí wá sí náà pé wọ́n ní wọ́n ń pàṣàmà fún òjìṣẹ́ ọba yìí pé tọba dọ́dọ̀ ọba tán o bá wa sọ fún ọba yìí pé kọ́mọ́ kó sì má fìyà jẹ ìyàwó ọba ìyàwó ọba gangan náà kọ́mọ̀ jìyàwó àwọn obìnrin tí wọ́n gíra wọn fi wọ́n lẹ̀ o lálàáfíà o torí pé olúwa mi tí mi ń sìn yìí kì í sọba tó rorò gàfúrò ẹni tí forí jìyàn kódà kéèyàn tó tọrọ àforíjì gàfúrò náà ní gáfírò lẹni tí ń forí jìyàn normally gàfúrò ọlọ́pọ̀lọpọ̀ olúwa mi gàfúrò ni tó bá wá forí jìyàn tán kí pé yóò fílẹ̀ lásán kọmọsáyé bẹ́ẹ̀bẹ́ rahim inna rabbi ghafurur rahim ọlọ́run ọba ó tún wá kẹrù ẹni bẹ́ẹ̀ pé mo tún sàánú rẹ̀ hmm. ìyẹn ni pé lẹ́yìn àforíjì yóò tún fi àánú sí fún yàn hmm. bí àwa èdè ènìyàn tá bá forí jìyàn tán tó bá tún á sọ fún ayé pé ẹ̀ sì fún ní nǹkan tí ó máa lò padà pé ah tí mo ti forí ọ ma dúpẹ́ tí mo ṣe kíni tí mo forí jì tọ́lá ọba yìí bẹ́ẹ̀ o bí bá ti ń forí jì ọ̀nà ni ó tún máa sàánú yẹn pé orí rẹ yóò máa lékún ìwọ tó dẹ́ṣẹ̀ tó yẹ pé ẹ̀ṣẹ̀ lọ dá tọ́lọ́ fi ń bínú sí ọtí ọ̀rọ̀ ilé ayé ẹ̀ fi dàrú lọ́tọ́ra foríjì tó bá tọ́ra foríjì ọlọ́run ó dá orí rẹ padà fún ẹ padà tó rí yẹn ò sì ní bọ́ ọmọ kódà

إن ربي غفور رحيم olùgbọ́ alákùnmọ́lé torí àkókò wa a máa ń ka ẹ̀kọ́ tó wà àwọn àǹfààní tó wà àwọn ààyè yìí torí àkókò wa ní lè kà torí pé ọpẹ́ ká tó lè ká tó jókòó a dá dúró báyìí àwọn àlàyé tí ń jẹ́ àǹfààní tí ń ààyè yìí a máa ṣàlàyé ní ìjókòó tó ń bọ̀ bí láì olùgbọ́ mi mo lérò pé ó ti ṣàǹfààní kan àbí méjì nínú tẹ̀síìrò gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí wípé ìṣẹ̀lẹ̀ irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ sí lọ́mọ wípé tó bá ń ránṣẹ́ lọ sọ́dọ̀ àwọn tí ó lọ jábọ̀ dákun mọ́kùnrin àwa àti kéré ń bẹ̀ hmm. hmm. ṣe ìsìtí fáwọn èèyàn ẹni opportunity tó bá ti rí máa lò ẹgbẹ́ ẹnikẹ́ni tó bá jẹ́ olùkọ́ tàbá àfáà gbogbo kí tó bá ti rọ́pọ̀ tó ń ti dákùn máa ṣe o má lè rò pé gbogbo ẹ̀ nínú mọ́sálásí nìkan ló ti ṣe má lè rò pé gbogbo ẹ̀ nínú ṣọ́ọ̀pù ẹnìkan ló ti àbí nílé kíwù àbí skul ló ti ṣe anywhere inú ẹ̀wọ̀n lànàbí Yusuf wà yìí àárẹ̀ sọ́lá tó wà sàrán kò sẹ́nìkankan tí wọ́n bá sọ̀rọ̀ lájọ́ tá a ti ń ka ọ̀tàn wọn yìí nínú ẹ̀wọ̀n tí wọ́n ti wá sí fún kò sẹ́nìkankan tí wọ́n mí tí wọ́n ti dá wà fún wọ́n sì sọ̀rọ̀ ọlọ́run fún yóò sì yé dáadáa láàrin ìyẹ́rì kọ̀ǹdíṣàn tí wọ́n wà yìí òun náà ni ìparí kọ̀ǹdíṣàn wọn nínú ìpọ́njú ayé gbogbo àti ànábì Yusuf bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ challenges ni nílé bàbá Challenges sínú kan nínú kòtò challenge sí lápálà sí ọba challenge inú ẹ̀wọ̀n náà challenge ǹjẹ́ ọba wá jáde kú nínú ẹ̀wọ̀n ilé wọn ẹ̀sà bẹ̀rẹ̀ ọ̀la láàrin yorùbá náà wọ́n sọ pé ẹni tí ọ̀gá ẹsẹ̀ rẹ̀ ó tẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ dé èèyàn ńlá máa rò pé ò ní jìyà hmm. ẹni kí n dé èèyàn ńlá láì jìyà hmm. bó gbogbo lọ́wọ́ gbogbo àwọn èèyàn ńlá tó ń wò tó ń gbòòrò wọn níta yé àbí nítẹ̀sìn lọ bí ìrìn tójú wọn rí hmm ojú ẹ gbọ́dọ̀ rí tó bá fẹ́ dèyàn ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́mi tó yẹ pé òun sọ́fà lọ́wọ́ tó sàn struggle gbogbo wàhálà ní lọ́tún kò rọrùn tó nǹkan mọ́jàkà àpẹẹrẹ pé ó dèyàn lálẹ́ náà ìyẹn ìwọ kan dúró kọ́ ọ̀dẹ̀ fi òótọ́ sí gbogbo gbèsè ayé tó bá ń ṣe ó débi tó yẹ kó o dé ẹgbẹ́ bọ́lá wọn bá ṣe mú ànábìwá اجك كا انا نقول ذلك ليعلم اني لم اخنه بالغيب ليعلم اني لم اخنه بالغيب وان الله على يدي كيد وما ابرئ نفسي ان النفس لامارة إلا رحم ربي إن ربي غفور رحيم